bá mi ṣòtítọ́ mo fẹ́ ọ tòótọ́ bá mi ṣòdodo bébì mo fẹ́ ọ pẹ̀lú òdodo bógiri ò bá lanu aláǹgbá ò lè wo giri bógiri ò bá lanu aláǹgbá ò lè wo giri bẹ́ẹ̀ ni o aláǹgbá kankan gbọ́dọ̀ wọ ògiri èmi àti ẹ̀yin torí pé kí ni ìfẹ́ bí èjì òwúrọ̀ látàbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá ìfẹ́ tó tòrò mínímíní lórí ibẹ̀ yẹn ẹ̀yin tèmi nílé mo fi tayọ̀tayọ̀ kí n mo kí n lọ́tún mo kí n lọ́sì mo kí lókè mo kí nísàlẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti tayọ̀tayọ̀ ni mo fi kí ojú ẹ̀yọ̀ tẹ́ fi ń wò mí yẹn ọlọ́run kò ní fọ ìbànújẹ́ kéré ó tóbi kò ní mọ inú ọ̀nà ìkọ́kọ́ ni wa ṣẹ́rí àbárata wa dé nu àsìkò yìí nú ọdún yìí ẹ wo ìbànújẹ́ ó kéré ó tóbi ìbànújẹ́ ọ̀fọ̀ kò ní mọ inú ọ̀nà ìkọ́kọ́ ni wa bá ṣe fàyọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí òun náà la máa fi parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà èmi náà ni ọmọ yín ọmọ yín wò ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà méjì sàn ọmọ ògbémìrin ṣàfùwọ́rọ̀ abidi hmm? abidi gbẹni obìnrin ògbẹni ọmọ balógun dòdò ń dá wa ọmọ káwò kábíyèsí o ṣé ti come online ṣé ti wọ online ṣé ti dúró ṣé ti gbáàsì ẹ ọmọ kan ọmọ kan bíi gba ọmọ ọmọ kan tí ìyàbí tó ní pé this is my children ìgbàkúgbà tẹ́ bá ti rí mi ẹ mọ ohun mi dálé lórí ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ oúnjẹ ìfẹ́ omi ìfẹ́ gbogbo ẹ̀ ó dá lórí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ ni o ẹ dẹ̀ mọ̀ pé ìgbàkúgbà tí a bá ti bẹ́ mi pàdé gbogbo ohun tó bá ṣàtijọ́ mọ bóyá ìdojúkọ láàrin ìfẹ́ ni àbí bó ṣe ń lọ lágbo ti àwọn àgbà celebrity bó ṣe ń lọ ní ìrìn àjò ìfẹ́ tiwọn gbogbo ẹ̀ èmi á lọ ṣe kí ni màá lọ ṣòfókó ẹ̀wà gbé wá kí wá jẹ́ kẹ́ mọ̀ pé ẹ wo bó ṣe ń lọ lélẹ̀ màá máa jáyín tó gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ steady steady iṣẹ́ kí ni mo gbà mi ìgbàsẹ́ méjì ju pé kébìlì àwọn máa sòkò fún bó ṣe ń lọ bẹ̀ yẹn kí wọ́n máa fi hàn ẹ mọ̀ pé ẹ̀yin lè má ní àǹfààní láti rí nítorí wọ́n máa ń ṣe gbogbo nǹkan tí wọ́n bò ń kẹ́rẹ́ ṣùgbọ́n èmi màá ń rún orí wọ bẹ̀ màá squeeze wọ anything màá lọ wá jáde ìsúpá sí wá jáde màá já fún bó bá ṣe ń lọ àdé máa tẹ̀lé trend yẹn gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ ẹ̀mọ̀ pé kò sí ìgbàkúgbà tí a bá ti kọ́kọ́ rí mi mo máa ń sọ mo máa ń ní pé ibi tí ìfẹ́ kọ oníkàlù tó kọjú sí oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tó kọ wájú sẹ́lòmí ẹ̀yìn ló kọ sẹ́lòmí bí ìlú gangan gbogbo wa ibi tí a mú abala ìfẹ́ wa gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ni mo á mú wá fún yín lórí ètò ti èní kí ló ń wà nílẹ̀ kí ló ń wà nílẹ̀ kí ló ń lọ ẹ̀yìn tèmi ẹ̀ sì máa rò pé ó yá abala òní dèjì tí fẹ́ gbà yọ ẹ wò ó wà nílẹ̀ lè ṣe today kò ń ṣe náà bí ṣeré ṣeré àtọ̀ kò ṣeré bí ilé ni torí gbogbo àwọn tí mo fẹ́ múlẹ̀ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ́ba as latest ó ń gbà gidi tẹ́ bá bọ́ sórí social media àwọn nǹkan tó ń trend ó ní mo fẹ́ já yín tán mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ máa fi hàn latest trending video tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà àwọn lọ́wọ́ àlòjù ọpọ́n máma bá yín gbà sí máa tún máa ṣe kíni gbà sí máma bá yín wọ sí lẹ́yọ kọ̀ọ̀kan òun la máa ra máa fi sẹ̀mẹ̀dọ̀ máa fi chíì gbogbo ẹ̀ wálẹ̀ àti ní àǹfààní láti déta mo ní ìbéèrè kékeré kan tí màá tún jù fún wọn níta ó yá ẹ tún gbọ́ ilé o ẹ fún mi ní ìdáhùn kẹ́yìn náà bá lè rí ẹyọ kan àbí méjì múnú ẹ̀ èyí táwa fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ẹ màá tún ní ọ̀rọ̀ kan díẹ̀ tí màá ti bá yín yànnàná lé lórí lẹ́yìn ìgbà tá a ti wá gbọ́ gbogbo ilé o ó nu wọn la kọ́ fẹ́ lọ jó sí ẹ já lọ gbọ́ dá padà dá padà láti ẹnu tani dremo featuring mayokun àwọn ti obo ni àwọn ti dmw ẹ já kọ́ lọ gbọ́ dá padà láti ẹnu dremo featuring mayokun bóyìí wá ń bí.